أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير الله يستطيع من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور أصدف الله سبحانه وتعالى الحمد لله eléyìí tí ó fi àánú rẹ̀ tó fi dáa padà sí jòkó àìlèlè eléyìí ní ṣe ọjọ́ kẹtàlá nínú ọ̀sùn Ramadan ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mẹ́tàdínní àádọ́ta hijọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Ní ìtẹ̀síwájú nínú Suratul Hajj, èyí tá a fẹ́ gbé ní àyà ẹlẹ́karùnléní àádọ́rin 75. Níbi tọ́lọ́wọ́n ọba tó ti ń sàlàyé nípa sísẹ̀sà tọ́sà àwọn ọ̀rẹ́ńsẹ̀ kan lẹ́sà nínú àwọn màláìkà wọ́n tún sọ àwọn ọ̀rẹ́ńsẹ̀ kan lẹ́sà nínú àwọn èèyàn ìyàtọ̀ ń bẹ láàrin èèyàn àti màláìkà èèyàn ọlọ́run ọba dá ìpìlẹ̀ wọn láti bí yẹ̀pẹ̀ lẹ́yìn náà àrọ́mọdọ́mọ ádámù wá láti di omi díẹ̀ àwọn màláíkà ọlọ́run dá wọn láti inú ìmọ́lẹ̀ wọ́n ń jẹ wọ́n ń mu wọ́n ń fẹ́yàwó ìwọ̀n tọ́lọ́run bá pàṣẹ ni wọ́n máa ń ṣe àwọn àlùjọ̀nú ọlọ́run dá wọn ní márìnjì nínú iná tí ń jò fòfò lọ́lọ́run ti dá wọn sọ nípa bẹ́ẹ̀ ọlọ́run ọba wa ń múrò wá pé òun kẹta nínú àwọn mọ̀láíkà àdìmọ̀láíkà الله يصطفي يصطفي من الملائكة رسلا يصطفي من الملائكة رسلا ومن الناس الله سبحانه وتعالى ọlọ́run ń sálẹ́sà nínú àwọn mọ̀láíkà àwọn mọ̀láíkà ń jẹ́ jámù fún malakun al-malakun òun lẹ́yọ̀ kan jámọ̀ rẹ̀ ní màláìkà láti di àlùkà àlùkà bí máàna rìsáàlà jíjíṣẹ́ àwọn láńpẹ̀ ní àlùkà ajásíkẹ́ àlùmọ̀lákù ìtumọ̀ rẹ̀ ní àrọ̀súlù jámọ̀ rẹ̀ ní alìmọ̀láíkà ọlọ́run wá múrò wá wípé nínú àwọn mọ̀láíkà Allahu yastafi min al-malaika ti rusula ọlọ́run lóhun ń sa àwọn ọ̀rẹ́ ń lẹ́ta ẹni tó bá wù nínú àwọn mọ̀láíkà wa minan nas ẹni ìkápá òun owó tó dá sàlẹ́sà pọ̀ nínú nẹ́ẹ̀sì àwọn ọ̀rẹ́ńtẹ́ kan nínú àwọn èèyàn láti jíṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala. Inna Allaha sami'un basir. Ó bẹ̀rẹ̀ fi àwọn màláíkà kọ́ ọlọ́run kẹ́ dáwọn kan sàlẹ́sà nínú wọn ni gbogbo wọn pátá ẹni àkọ́lé ni wọ́n ẹni tó súnmọ́ lọ́hùn ni wọ́n ṣùgbọ́n lọ́hùn tó àwọn kan lẹ́sà nínú àwọn táwa náà mọ̀ ìnílò wa nù wọn àlejò sàlámù ọlọ́run sàlẹ́sà pẹ̀lú kíkọ́ máa mú wá yìí lọ́ba àwọn àgbẹ̀rẹ̀ ọlọ́run nínú wọn mìkàílù wà nù wọn ó tún lè jẹ́ míkáàlì ọlọ́run káwọn náà lẹ́sà pẹ̀lú pé sẹ́sọ́ bá dẹ̀dà gbé fún ní pínpín àrísìkì nínú àwọn tọ́lọ́wọ́n bá sà lẹ́sà wọn lè sọ̀rọ̀ àfi ìlú wà pẹ̀lú pé tọ́lọ́wọ́n bá gbé sí káwọ́ ilé ni ọ̀hun ni sísun fèrè ìtàn ayé ọlọ́run sá lẹ́sà kódà ó ti dẹnu ó ti ó ti ó ti gbé fèrè lọ́wọ́ ó ti palẹ̀ mọ́ kọ́kàn ọ̀rọ̀ àfátẹ́gùn sí tọ́lọ́mbà ti pàṣẹ pé ayé ti tó tán. abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀sà lẹ́sà nínú àwọn màláìka àwọn ọ̀rẹ́ńtẹ́ kan àwọn tó fẹ́ ọ̀sà wọn lẹ́sà láwọn dáńtà yẹn ọ̀sà àwọn ọ̀rẹ́ńtẹ́ kan lẹ́sà nínú àwọn èèyàn bíi àwọn márùn táwa náà túmọ̀ nítorí pé tàbá fẹ́ sọ nípa àwọn ànẹ́bí ọlọ́run wọ́n ní wọ́n lé ní one hundred twenty four thousand ṣùgbọ́n tàbá fẹ́ sọ nípa àwọn òjíṣẹ́ àwọn lé ní ọgọ́rùn-ún mẹ́ta ọlọ́run tó wá dá ọ̀kan sàlẹ́sà lọ́tọ̀ bíi fifty five ọlọ́run mú orúkọ wá nínú àlùfáàní alápọ́nlé àwọn márùn-ún kan tó wá yàtọ̀ àwọn ló ń pè ní olólè azmi mina rusuli nàbí ìlàyé náà alayhi salatu wa nàbí ìlàyé ibrahim khalil alayhi salatu wa نبی اللہ موسیٰ علیہ السلام نبی اللہ عیسیٰ علیہ السلام آکیا نبی محمد صلی اللہ علیہ وسلم àwọn mára wo yìí àwọn ni wọ́n pè ní olùlẹ̀ azmi nínú rọ́sọ́lì àwọn ẹni tí wọ́n jẹ́ ni tí ó nípinnu nínú àwọn ọ̀rẹ́ ń fi ọlọ́run ọlọ́run sálẹ́sà nínú àwọn èèyàn àwọn ọ̀rẹ́ ń fẹ́ẹ̀ bírú àwọn ànábì ọlọ́run ọba ta kàrí inna Allaha sami'un basir Allahu yastafi minal malaikati rusulan wa minan nas inna Allaha sami'un basir nítorí pọ́lọ́run ọba sami'un ọgbọ́ ọ̀rọ̀ táwọn ẹ̀dá rẹ̀ ń sọ bàṣírò bèèrè ó dẹ̀ rí wọn ọmọ ohun tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ọlọ́run náà fọ́lọ́run ti tún sọ láàyè ní ìtìfẹ́tífẹ́tì Allahu a'lam haythu yaj'alu risalatahu ní àlànà àwọn tàti kàtẹ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ sọ pé fọ́lọ́run ara wà kó tó lọ ráwọn kan níṣẹ́ hmm. ọlọ́run mọ̀ bí tí máa ń gbé rẹ̀ sí ẹni tí ó gbèsè yẹn fún ọlọ́run mọ̀ يعلم ما بين أيديهم وما خلفهم يعلم وإلى الله ترجع الأمور يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور ọlọ́run ọba tá ń sọ yìí ọmọ ohun tí ń bẹ níwájú àwọn èèyàn àti ohun tí ń bẹ lẹ́yìn wọn ọmọ kí ni ohun tí ó ṣe pẹ̀lú àwọn arẹ́ńsẹ́ rẹ nípa àwòtọ́ rẹ wọn kò sí nǹkan kan tó pamọ́ sọ́lọ́run ọba ń ọ̀rọ̀ wọn bọ́lọ̀n ti kúrò ya rẹ̀ láyé wípé alìbì lọ́wọ́ ibi lọ́wọ́ aláyé sí hírò aláwọ̀ ibi hí àhàdá ilá pẹ̀lúrúkádọ́ ní rọ́súlì fàínàwó yẹ̀sùlókù mímẹ́ ní ẹ̀dá yìí wọ̀mìn خلفه رصدا عالم gbogbo ń dọ́pamọ́ bí ìta náà ló ṣe lọ́dọ̀ ọlọ́run ọlọ́run èé fi ìkọ̀kọ́ rẹ̀ hàn nìkan kan. ìlà mani tábọ̀ mi rọ́sù rí. ẹ àfẹnitọ́lọ́run bá yọ́nú sí nínú àwọn ọ̀rẹ́ńtẹ́ rẹ̀. فإنه يسلك من بين يديه ومن خلفه رصدا. Irúfẹ́ àwọn yẹn, ọlọ́run ọba máa ní kó máa tẹ̀lé kí rọ́sọ̀dá àwọn olùsọ́ níwájú rẹ̀ àti lẹ́yìn ẹ̀ sísòtà òfin nìkan nítorí pọ́lọ́wọ́ ọba gbogbo ohun ló mọ̀ ó pamọ́ ni ó hàn ní ọlọ́run mọ̀ àkọ́kùnlẹ̀ṣẹ́ in àdàdà gbogbo nǹkan lọ sọ ọmọ yóò sì ṣàtìlẹ́yìn fáwọn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ ṣàtìlẹ́yìn nínú àwọn àrẹ́ńtẹ́ rẹ̀. bọ́lá wọn bá ti tún sọ nínú ayámi pé yáhà rọ̀sùn bàlẹ́gbà ọ̀hún ìbílẹ̀ ilẹ̀ ìkàmí rọ̀bì. بل ما أنزل إليك من ربك يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك الله مكره جنسه Ìwọ̀n tí wọ́n sọ kalẹ̀ fún ẹ látọ̀dọ̀ ẹlẹ́dàá rẹ mú وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ Tọ́ bá ti wá ṣe bẹ́ẹ̀, ajá sí kò jíṣẹ́ ọlọ́run ọba nìyàn. Allahu ya'simuka minan nas. Àti bọ́lọ́run ọba sọ kó lọ́dọ̀ àwọn èèyàn wọn ní ilé sí ọ́ ní sùtá. Inna Allaha la yahdil qawmal kafirin. Gbogbo àwọn aláìní gbàgbọ́, ọlọ́run oníkọ̀nà mọ̀ wọ́n níbi fẹ́ wọn á rí kẹrẹ̀ so nípa bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ kí ni ń bẹ níwájú wọn kí ni ń bẹ lẹ́yìn wọn wa ila Allahi turja'ul umur gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀dọ̀ ọlọ́run láàdárí ẹ̀sìn. ya'lamu ma bayna aydihim lọ́hùn nítorí pé òun tọ́lọ́run torí ẹ̀ dá wa nìyá wal jihad àti ìjagun sójú ọ̀nà ọlọ́run ìjọsìn lòun náà ọlọ́run bá wá ń pàṣẹ ya ayyuhalladhina amanu ka'u wasjudu wa'budu rabbakum wa fa'alul khayr la'allakum tuflihun يا أيها الذين آمنوا اذكروا واسجدوا اركعوا واسجدوا واعبدوا ربكم وفعلوا الخير لعلكم تفلحون الله لا يرضى عن الدودو اركعوا wàsíjọ́jú ooo. àtìrú fún yẹn ọlọ́run là máa fi ń fún títẹ́ kọ̀kọ̀rọ̀ agbọ́dọ̀ tẹ fún yẹn. ẹlòmíràn tó bá tẹ lè kúnlẹ̀ wà á tẹ ẹsẹ̀ díẹ̀ ẹsẹ̀ fún kíni. ìdọ̀bá lẹ̀ kì í sàkọ́lé ńtọ́ bá fẹ́ béèrè ni ó béèrè. ẹni tó ṣe ẹgbẹ̀lẹ́gà tọ́ sọ̀rọ̀ tó ní ẹ̀wọ̀ ẹ̀gbọ́n.

ẹ̀fúrí kalẹ̀. Wà àbúdù rabbakum. Kẹ́ wá sin ẹlẹ́dàá yìí. Wà fún àlóyè kọ yìí. Àwọn dáadáa tọ́lọ̀ ń pàṣẹ rẹ̀ sí. La'allakum tuflihun. Kẹ́bà lè jẹ́ ni tí ó jèrè. Wọ́n kú bàbá náà ánú látọ̀dá Nabi sallallahu alaihi wasallam ní fúnṣe láti suratul hajj fi sájídà tẹ́yìnì. Suratul hajj sájídà méjì fúnṣe láti wọ́n fún lájú lọ. فمن لم يسجدها فلا يقرأهما على اليوم هذه ليس سجود ولا قراء ولا تعاو وفايات وفي البيت عباد كيو دي بي هذا سجود ها ايه كاسه سجود كفوري قال كلام عاوز عباس سجد القرآن nǹkan àmà sọ náà ni pé mohan rabiel alana tá a máa ń wí ni ọjà dáwọ́ ti fi ìdè lẹ́rìí ìfàlápà ọ̀hún وفتره وشق سمعه وبصره وتبارك الله أحسن الخالقين ẹ̀rí àwọn àgbà àtàwọn àṣẹ òun yẹn ọlọ́run wá tó وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج من حرج ملة أبيكم إبراهيم وسماكم المسلمين من قبل وفي هذا ليكون ليكون رسول ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس وأقيموا الصلاة وآتوا الزكاة واقسموا بالله واقسموا بالله هو مولاكم فنعم المولى نعم النصير وجاهدوا في سبيل الله حق جهاده وجاهدوا في الله حق جهاده وجاهدوا في الله حق جهاده أن يسجهاد ẹjagun sójú ọ̀nà ọlọ́run ọba حق جهاده pẹ̀lú dúkìá yìí ọba kẹta náwó nítorí àti gbẹ́sìn lárúgá ẹ̀nà ẹjagun sójú ọ̀nà ọlọ́run ọba bẹ̀ àlèsìnẹ́tì kún pẹ̀lú tọ́ba kan ká sọ̀rọ̀ ká fi dáàbò bẹ̀ sí ọlọ́run ẹ má jẹ́ adákẹ́ nítorí pé àṣáṣìtò anìlhàkì ṣàìtọ́nù àkàrà ẹni ọba dákẹ́ òtítọ́ ìtàní tó jẹ́wọ́ ènìyàn bí ìwọ ẹni tó ń sọ̀sọ́ kó sọ pé irun kò lásìkò irun lásìkò jihad ní ká sọ̀rọ̀ pé irun lásìkò nítorí bọ́ bá dẹ́dà sọ pé ìnàsọ̀lá sákánà tí aláìmìnì nà kìtà bá ń mọ̀ ọ̀rọ̀ yẹn ní káàkì ọ̀rọ̀ yẹn ní káàkì sásìkò ẹ̀ ẹni tí ń sọ ọ̀rọ̀ yẹn ìsọkúsọ ló ń sọ. kápá múmú akáàkì ti jihad káwá kó gbogbo àwọn àlàyé àkókò wá fáláìmọ̀ kan yẹn tọ́ba já ilá tóorùn bá yẹ̀tà ni tọ́ba já láǹkárì nígbà tí gbòòdì bá ṣe déédéé nǹkan tàbí lẹ́ẹ̀mejì rẹ̀ nígbà míì tọ́ba jẹ́ mọ́gírì tóorùn bá wọ̀ tọ́ba jẹ́ iṣá nígbà tí amọ́wọn fẹ́ kó bá ṣe kiri tó bá wọlé àwọn àlàyé àkókò orun yìí ọwọ́ náà àwọn tí wọ́n sọ lálàáfíà ẹni tí ń wí kàtìkàtì ni eléyìí kíkà ń sọ ọ̀sán kú sọ ni ká má wò fún pàtàkì ẹ̀ kíkà ń ka rẹ̀ ìpọ̀lẹ́yìn rẹ̀ tó ló pọ̀lẹ́yìn rẹ̀ ká sì jihad pẹ̀láwó Ajagun fẹ́jọ́ òdì ọlọ́run ọba pẹ̀láwọn haqqo jihadihi. Wajahidu fillahi haqqo jihadihi. Ṣùgbọ́n eléyìí onímọ̀ ṣákọ̀ nínú. Bóò la ṣe fẹ́ jagun fójọ́ ọlọ́run rẹ̀ bó la ti fẹ́ sí bí kò sí kó ní líle nú ìyẹn náà jọ́rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala torí àyùhàlẹ̀bí ní àmọ́ ìtẹ̀kùn lọ́ha

ẹ̀páyọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá ṣe lágbára mọ́ àti bẹ́ẹ̀ náà lọ́rọ́ ti hágbì A ṣe bàbá bá nípa mọ́ ni ó wá jí tàbá fún Wọ́n ṣe tàbá kún wọ́n máa jẹ́ aláàlẹ́. Iṣẹ́ ìrọ̀lẹ́ yẹ̀yẹ̀ yìí ń ṣe ní àwọn ọmọ yìí ń bí ìtọ́bù bí ní ọgbọ́lá fún yín ó gbéyìn fún yín ó pàtàkì yín pẹ̀lú ẹni tó lápọ̀nlé jù náà àwọn òjíṣẹ́ ọlọ́run ẹni tó pé jù tó fi rẹ̀ pé jù Ọlọ́run ọba kọ̀wá fi sínú ẹ̀sìn yìí mi ni harajẹ́ ìfúnpínpín kò sí lè kòkò kánmẹ́sì tọ́ọ̀gá ìwọ́sẹ̀sì ìwọ́dáràn kò sí ní islam kò sí ní rárá gbogbo nǹkan tó bá ti lè jẹ́ ìlera pátá ọlọ́run ti gbé kó pé nínú islam ẹgbẹ́ gbogbo ohun tó bá ti lágbára bá ó sì ìtọ́ba lágbára àti kò fílẹ̀ tó bá lágbára sí lómi ó sì tẹ̀yà mú tó bá lágbára sí tó kírun wájú kò kírun kódà tí yóò kó ọba tó rọrùn wà fẹ̀gbẹ̀ lílẹ̀ bí ẹni ọba tó rọrùn wà máa fi ìṣe súnkẹ́ o kò sí harajù ní ẹ̀sìn tí gbogbo tí a fẹ́ fi àkọsẹ̀ ah, sí dáná kò sí mbẹ́ òun náà ló dé bí ọrọ̀ awẹ̀ ọrọ̀ èèyàn àbí èèyàn tó áwù mọ̀ṣákọ̀ máa ń bẹ́ mbẹ́ ọlọ́nà ọyà fílẹ̀ fàáìjà tó mí ayé àmì òkà èèyàn ti dá àwọn èèyàn padà lẹ́yìn Ramadan àìbẹ̀rẹ̀ sí ẹ̀kọ́ ìyẹn lóyún obìnrin lóyún àbọ̀ngbọ́mọ dání tọmọ mú yàn tọ́bá ní kóhùn ṣèké ní kóhùn fọmọ lọ́yàn ànílára tọ́bá ní kóhùn gbáwẹ̀ nígbà tó lóyún yóò ní òun lára yóò sínú yóò sì máa fi fífìà ọlọ́run òfin sínú ẹ̀sìn yìí bí ń hàrọ̀ jù ọ̀làbọ̀ yìí lọ́rùn tẹ̀ lágbára rẹ̀. Àjàrà alaykum fi ddin min hàrá. Ló fi ẹgbẹ́ ọlọ́run ọbọ̀ ní gbé kìíní kan lẹ́yìn lọ́rùn tí ó le àti kó fún yín ní Makarọ́jì. Sọ̀lá ni ẹ irun ni ẹ wọ́n ló tóbi jùlọ Arkanul Islam ba'da shahadatayn. Mo ti sọ fún wa, tàbá wà ní àkì mẹ́rin, tàbá tó àkì méjì, tàbá wà ní payà, ó dà lè kí rákà kan. A lè máa rìn ká máa kí lọ a lè gún gẹ́gá máa kí lọ a lè kọjúdá kíblà a lè má kọjúdá kíblà bàbá wa lájò a lè wà lórí nǹkan ẹ̀gùn ká kírun bẹ́ẹ̀ mo ti sọ míyàn bá lágbára ti dó kójògò òun lọ́fà tánàbí sọ́lọ́sọ́lọ́sọ́ pé bọ̀rin sùn bílhàní ìfíyà ti sáàmà wọ́n gbé mi dìde pẹ̀lú ẹ̀sìn tó dúdọ́gba tó fájẹ́ sí àánú wọ́n ni màáàzù àti àbí Musa al-Ash'ari radiyallahu anhu ìfíṣẹ́ ọlọ́run sọ fáwọn méjèèjì ìgbà tó yẹ̀ wọ́n gẹ́gẹ́ bí aláṣẹ lọ sí ilẹ̀ Yamani bashiran wala tunafira ó ní bashiran ẹ fáwọn yẹn nírò dùnú wọ́n láti nà fírọ̀ ẹ má láwọn yẹn sábẹ́ sí lọ yàn wọ̀yẹ̀ fírọ̀ wọ́n láti Ọlọ́run ló wo fi sínú àti mí ní àrọ̀jì rẹ̀. Mílẹ́ta àbíkùm Ibrahima. Mílẹ́ta àbíkùm Ibrahima. Ẹ̀sì yìí ìlànà ẹ̀sànẹ́lẹ̀ Ibrahimu ni, alayhi salatu wassalam. Ìlànà rẹ̀ ni, ìlànà rẹ̀ ni, kódà ọlọ́run ọba dẹ́dá ní kànẹ́bí sọ pé iná ní àdá ní rọ́bí ìlàsọ̀rọ̀ tí mo kẹfì ẹlẹ́dà mi fi ìmọ̀nà tó dúró dọ́gba. Dínà ìlànà ẹ̀sìn kan tó ń pè mílẹ́tà ìbàrà yìí máa ìlànà ẹ̀sán nẹ́bí Ibrahim ẹ̀sìn tó dó dọ́gba. Mílàtà bí ikú mi Ibrahim. Huwa sammakumu lil muslimina min qabl. Huwa sammakumu lil muslimina min qabl. Ibrahim yìí, òun ló ti pè yí ní Mùsùlùmí ṣáájú ṣáájú. Ṣẹ̀mọ̀kọ́ Tọ́lú ọba mẹ́wàá jàánà. Wàjàánà Mùsùlùmí lákà. Ẹ̀hà wa min zurriyatina, ummatan muslimatan lak. Rabbana wàjàánà Mùsùlùmí lákà wa min zurriyatina, ummatan muslimatan lak wa arina manasikana. وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ẹ̀rùn ọlọ́run ọba ti wá èmi àtọmọ mi Ismailu ti wá lẹ́ni tí ó juwọ́ ju sẹ́lẹ̀ fún ẹ. Ummata muslimatan laka. Ẹ̀rùn wàjánà Mùsùlùmí ẹni lákà, ọ̀mí ń lò rí jẹ́ sílẹ̀. Inú àwọn àrọ́mọdọ́mọ wa, járí jọ̀kẹ́ ọgbà kan níbẹ̀ wà á rìn náà mọ̀nà ẹ̀sìn kalẹ̀ wọ́n á fi mọ̀ wá bò láti ṣiṣẹ́ ìjọsìn wa ẹ má bọ̀ wá wájú mi báyìí ẹ má bọ̀ wá ẹ má bọ̀ wá wájú kan wájú mi báyìí ẹ àárín bíi nílẹ̀ wà láti ìjìnlẹ̀ jù bíi bíi tótórí náà fi hàn wá mọ̀nà ẹ̀sìn kalẹ̀ àwọn ìlànà ẹ̀sẹ̀ àjìyà wọ́n sọ̀rọ̀ àlẹ́ ìnàgbọ̀ forí jù wọn. kí la fẹ́ fàyọ? nàbí ìlà ìbọ̀wọ́ ìmúlò ti kò á mú òṣùlùmí ti ká ti pẹ́ ó ti pẹ́. wàsánmà kò múrí mùsùlùmí iná mi ń kọ́ bí. ó pè yín ní mùsùlùmí ṣáájú ṣáájú àwọn tírà tó ti ṣáájú tàbí lábẹ́ pé ó pè yín ní mùsùlùmí ṣáájú ṣáájú láwọn tírà tó ti ṣáájú àti dékè òfin àkọọ́lẹ̀. وفي هذا أتنا القرآن هنا يكون الرسول شهيدا عليكم الله أبا سبع وبالإجازة النبي صلى الله عليه وسلم yóò jẹ́lẹ̀ rílé yín lórí yóò lè sẹ̀rí gbogbo ẹ̀yin mùsùlùmí yóò sẹ̀rí yín wọ́n lálẹ́ sọ wípé wà sàmọ́kùnrin mùsùlùmí náà mi ń kọ́ ìyẹn ni pé sáájúwájú alùkọ̀ánì mùsùlùmí ní ọ̀fí hàzà àti nù alùkọ̀ánì alìhárí tó láṣáàrí wọ́n ló jùsọ́ lọ́nà tó mọ́ ń dá àbídáwà mùsùlùmí ni wá ẹni tó bá ti ń pèrè ilé ikọ̀ mí ìtọ́yàtọ̀ sí ìpa ìsìláàmù nínú àwọn tí ó lọ sọ̀dọ̀ ọ̀nà ẹja mẹ́mọ́ ni wọ́n lè rìn jùlọ lọ. ọdún yá Rasulullah ìwọ̀n ní sọ́mọ̀ wọ̀sọ́lá kọ́ọ̀lá náà. Fadíhùn bìdáwà tí láàáhí láti dáa fún ìhà. Ẹ kọ́tọ́lọ̀ ń pè yí ní ẹgbẹ́ ráyí. Al-Mùsùlùmí Ọlọ́run ní Ahlus àwọn tó wà lórí sunna wàlì jamaa tí wọ́n péjọ lórí dáadáa yẹn òtítọ́ yẹn wọn ò lè kọ mí ìyàtọ̀ fi kọ sí islam òbí wọn kí ni jẹ́ sunna wọn ni at-tariqatul muhammadiyya ìlànà muhammad ẹ̀rí àwọn náà ń pè ní as-salafiyya àwọn tó wà lórí ìlànà àwọn ẹni ìsáájú àwọn náà ń pè ní ahlul hadith àwọn tó wà lórí pa àwọn náà ń pè ní ahlul hadith àwọn aládìsí àwọn náà ń pè ní ahlul ittiba' àwọn tí wọ́n tẹ̀lé àwọn náà ń pè náà sọ ìfàtí mọ́ sọ àwọn ikọ̀ tí wọ́n láti lẹ́yìn àwọn náà ń pè náà sí kọ́tù nàìjíríà àwọn tí wọ́n là nínú àwọn tẹ̀lé tẹ́lẹ̀ tí ọpa rẹ̀ àwọn ẹni yóò lé kọ́ tuntun mí lẹ́gbẹ́lẹ́gbẹ́ níjọ níjọ kọ̀tọ̀ náà ìjẹ́ mùsùlùmí ìníwá mùsùlùmí níwá náà mùsùlùmí ṣùgbọ́n ìdẹ̀ máa pẹ̀rẹ̀ ní alùsùn náà ń gbà dojúrú táwọn èèyàn ń pera wọn ní mùsùlùmí wọ́n sì tún fi pálapàla ló fi jáde ìwọ yẹnẹ ní ààrẹ ló fi jáde tó bí èsìpé rẹ̀ ló ní súnà lára àwọn èèyàn máa kọ́ ni káàdé kí ní kẹ́ ìwọ ní súnà ló fi pera rẹ̀ agbọ́ta àtàkẹ́ jẹ́ mùsùlùmí ọlọ́bẹ̀ yọ ẹlòmí ọ̀pọ̀bẹ̀ yọ fún kọ́sọ̀ sí káwá mọ̀ pé kìí ṣe mùsùlùmí ọlọ́bẹ̀ yọ ẹfún súnmí lè ní sá nítorí kó fi lè fírì láti dára sọmáwù wọ́n bá rọ̀mọ́ súnmẹ̀ lòun àwọn yóò ní ẹ̀ẹ́ ẹ̀bẹ̀ ló ní súnmẹ̀ ní ẹ̀rùn tẹ́ ṣe ara rẹ̀ ọkàlẹ̀ ọlọ́run ní ìyẹ̀kú náà عليكم وتكونوا شهداء على الناس kọ́ bá di jọ yẹ̀yìn náà lọ pé bẹ́ẹ̀ ni òjijì ọlọ́run kan pa gbogbo àwọn ìnẹ́bí ọlọ́run àtàwọn ọjọ́ wọn. Fàákìmù sọ́láàtà. Fàákìmù sọ́láàtà wà á tó zàká. Ìdẹ́ra tó wọ́n bá ṣe ní ẹdúpẹ́ rẹ̀ ẹ kírun ẹyọ zàká. Wà á tẹ́sínú billahi huwa mawlaakum. Ẹ wá tìlẹ́yìn ọlọ́run ọba ẹ sì gbára lé e. òun lọ́gá yín, òun alátìlẹ́yìn, òun ni ó sọ yín, òun ni ó mú yín فنعم المولى ونعم النصير من دل ọlọ́run ọba ọ̀gá ogun Wọ́n dára láti ilẹ̀ yìí tó lè jẹ́ kí àgbórí ọ̀tà, eré yìí ní ìparí tafsiri Suratul Hajj bí iná lásìkò, ọjọ́ ti lọ láti ti máa mójútó ètò wa lọ, Subhanaka